fi ń kun wọ̀tá. Onílẹ̀yìn ọ̀nà yìí ẹ wá da lágbára. Tó máa já àdàmì ń bá dínkù àti ìdọ́ àfàwọ̀ àṣẹ ìbàdàn. Onílẹ̀yìn ọ̀nà yìí lágbára ní tátẹ̀lé lọ ẹ wá lò padà tó dọ̀lẹ́ ọlẹ́ ti bẹ̀rẹ̀ wú yẹ̀wò ayé wú. Yàkálùkù máa ń yàṣà ọ̀rọ̀ àlàálí ìbọ̀lẹ́kọ̀dé. láyé adáyé tá a mọ tí wọ́n lè pè wá. gbogbo ń tó di tá a mọ tá a lè fi pé tó táìtù lónìí kò ní lánàá ẹni jẹ gómìnà lónìí kì í ṣe gómìnà lánàá. mìndáfí. ìdí ọ̀lẹ́ ní ti ẹni jẹ pírẹsidẹ́ǹtì lónìí kì í ṣe pírẹsidẹ́ǹtì lánàá. mìndáfí. ẹni tó di mínísítà lónìí kì í ṣe mínísítà lánàá. alákọ̀ọ́kùn mìndáfí. ẹni tó di àmbásẹ́dọ̀ lónìí kì í ṣe àmbásẹ́dọ̀ lánàá. alákọ̀ọ́kùn mìndáfí.

Uwata. Ọ̀dọ̀ lágbára ó di gọ́fínà. Uwata. Ọ̀dọ̀ lágbára ó di mínísítà. Uwata. Ọ̀dọ̀ lágbára ó di sẹ́nitọ̀. Uwata. Ọ̀dọ̀ lágbára ó di ambassador. Uwata. Ọ̀dọ̀ lágbára ó di president. Uwata. Ọ̀dọ̀ ọmọ ìjọba. Uwata. Ọmọdé ìmáàmù. Uwata. Ọmọdé sẹ́wù. Súnmọ́. Ọ̀dọ̀ alágbára ọmọ àwa jẹ́ olùdíje sí jọ́sí gbogbo tó bá jẹ́ parasátà kọ̀ọ̀kan. Yàrá mi máa dìdá àdínkù wà tí tá a bọ̀ wà sí ìbátá. ẹ̀dọ̀lẹ̀ ọ̀sẹ̀ ibà ọlọ́run ní ọ̀bẹ tẹ́ dàbí gbẹ̀yìn owó tún léwu táìpọ̀ òní lè ṣe kankan má lọ́dọ̀ ẹ̀wù. iyọ̀ ewu ọ̀lẹ́ léwu ẹsẹ̀ òun máa mú. bíbáàdì kú wa ti ń wà sí ibà. ọ̀lẹ́ léwu. Chris Bọ́lá Adébọ́lá ti dà báyìí. wọ́n bàbá yẹn ṣe gírètì tó láyé kò sí tí wọ́n jẹ tí ò jẹ nígbà tí kò níyì ipò níyì ní ìsínà o àmọ́ gbà táwọn ṣayé òun ẹ̀sà ọmọ ní jẹ́ nǹkan gbà wọn ẹ̀sà nínú ẹ̀sà ní jẹ́ nǹkan gbà táwọn ń pàṣẹ táwọn ń pàṣẹ Nàìjíríà yìí wá owó bàbá yẹn ṣe gírètì tó ọ̀lẹ́ wa dé àti kò sẹ́ni ọ̀lẹ́ ẹgbẹ́ yìí ò ní dé bá àmọ́dé ọ̀gbọ́n ni bàbá yìí ojú wà sínú ìpalẹ̀mọ́ olùwọ́ ní fún bàtà ọba dọ̀lẹ́. ọlọ́run tí ò ní sagbára mọ́. tí ò ní sagbára mọ́ gọ́ọ̀nà bọ̀ pàápàá pàápàá pàápàá pàápàá pírẹ́sìdẹ̀ntì bọ̀ ìlú ọmọ ọlọ́gìrì nìyí wọ́n tó dé kájọ wọ́n rí wọn president nàìjíríà àwọn jọ fẹ̀gbẹ́ gbà ẹ̀gbẹ́ wọ́n tó di atánà mi. Mọ̀jẹ́ làbí báàdì kú wà tí dáàbà wà ṣe igbó ta. Ata gbogbo ariwo ni ọ̀gbọ̀n lẹ̀ kí ló fẹ́ máa riwo sẹ́kù ọlọ́run fúnra rẹ̀ nínú ètò ẹ̀mí náà rẹ̀ ó ti wájú oyè wa ẹgbẹ́ méjì ni o ó ní iná. iná nánúnú ìlìbọn ọdọ àwọn anákìtúbù máa kọ́ dààmú wá àzára wọn wà kú làṣẹ yìí ní àtọ ìlà òbí ìbára bí mú bí iná nánúlú ìlmọ̀ òtá. Wàdájí túbú máa kọ́ dààmú wà á tààrà òun. Máa ń kọ́ wá fi sí bẹ́lí, àtú máa ń kọ́ dààmú. Gbogbo iṣẹ́ tó ṣe ń gbà tí ń tó ṣe lójú ayé rẹ̀ nìyẹn, òun máa kọ́ dààmú. Ó kírun. Makọ̀dàmú. Wọ́n bá wẹ̀. Makọ̀dàmú. Wọ́n yọ sàká. Makọ̀dàmú. Wọ́n yọ sáàjì. Makọ̀dàmú. Wọ́n ti ń kó sẹ́ dáadáa dáadáa láyé makọ̀dàmú lójú ayé rẹ̀ ni wá. Wá bàrà òun. Èyí tí ọmọ wa tẹ̀lé nígbà tí o sì mú. Afárá. Ẹ̀yìn ẹ̀yìn. Nígbà tí gbogbo sẹ́ rẹ bá ti gé, o. ti gé, ò lè ṣe má. Afárá wò. Kí lọ fẹ́ fi sẹ́yìn tí ó kú anabi sallallahu alaihi wasallam anabi ni gbogbo iṣẹ́ ìdáyọ̀ kan àwọn yòókù mẹ́ta. sọ̀dàkọ́tì ń járíyà. sàrà tó ṣe lójú ayé rẹ̀. wàyí ni yóò dábàá òbí. ìmọ̀ tó ní tó fi ṣàǹfààní fún yàn àbílẹ̀ ẹ̀kọ́ tó kalẹ̀ kó tó kú. àwaládé sọlẹ̀ ẹ̀dùn láwùú. ọmọdé tó bí tó fẹ̀sìn tán. ilé àná mi bá ń wí ọba yé wa tó bá yìí sí ọ ṣé o ti rí bàbá abirigbọ́lá jíbọ́lá nìsín ó bá kó ìpon tí wọ́n bí wọn ọ̀fẹ́ sí tọ́ wọn ni òun yóò ní rí báyìí o bí bàbá bá kó àwọn kọ̀mítì kẹjọ tí wọ́n bí wọn ká mo ti rí lẹ́kọ̀ọ́ rí odidi ilé ni bàbá yìí gbélẹ̀ tọ́nu wọn máa fi ṣe mọ́sálásí odidi ilé níbi ojú táyé nígbà òkúta àwọn ọmọ ẹ̀lẹ́ lórí mọ́sálásí ọmọ jẹnẹrétì máa lé gbogbo jọ̀mọ́ àkàrí pátá àti máa mú máa bá sọ di shopping complex. iná náà dùnú ìlú máa dá wàdàkì tùbú máa bọ̀ dábò àtàràwù ọ̀kùnlá sẹ́yìn ní àṣẹ ìlà òfin ìbá mi mọ́ bí. ẹ̀sìn òsì kò tẹ̀sí tọ́ wa ní. Ànábì tó bí wọ́ládì ń sọ ní yẹ́dì òlà òun. tọ́jọ́ máa rí tó fẹ̀sì tọ́ ọwọ́ akúta wá ń ṣàdúrà fún ọ ọwọ́ akúta wá ń ṣiṣẹ́ rẹ ọlọ́run gbogbo sẹ́tí èlì ní dáadáa àbájọ àti màṣẹ yóò máa bọ nítorí inú tó ṣe sáyé ni. àtàrà ọ̀tá ẹ̀yìn. báwo ni iṣẹ́ tí bàbá yìí gbé ní òṣèlú parẹ́ àkọ́kọ́ wa lọ sí pé èwo ni iṣẹ́ tí ì parẹ́ gbogbo jẹ́ kí òní parẹ́ o. gbogbo jẹ́ kí òní parẹ́ àwọn jẹ́ kàn bẹ̀ kí ó parẹ́ ọkọ̀ mi bá mi lọ sí ṣúra tó lọ hajj. Ya ayo alladhina amanu rikau wasjudu wa'budu rabbakum waf'alu l-khayra la'allakum tuflihun. Bọ́lá ń ṣe wí. Yá ayò alẹ́ ní ìdá àmàlú. Ìrìkà ń. Ẹsẹ̀ kọ̀kọ̀ fọlọ́run. Wọ́n sì jùdú. Ìkàlẹ̀ fọlọ́run. Wọ́n á múdù rọ́bà kún. Ẹ bá sí náà ọba yín mẹ́ta ara ẹ̀sìn lọ́wọ́ ìforíkalẹ̀ ẹ̀sẹ̀ wá jọ sí sọ ọ̀pẹ mẹ́ta nu ẹ̀yọ́ wa rògbò ti parí bí àkàpá àmájí sí ọlọ́run bá gbé ṣe kí n sè é tí mo ṣe ń rò fún tí mò ń forí balẹ̀ fún àmọ́ ti páàsì abalẹ̀ ìpáàsì ó ní wá. wọ́pọ̀ lóòlì kẹ́ẹ̀rọ aláìlábù tùbúlíwò. wọ́pọ̀ lóòlì kẹ́ẹ̀rọ. ọ̀pọ̀ àbúláyẹ̀rọ àwọn àmì ẹ̀ṣẹ̀rẹ̀ o. láìlábù tó. ìsàrè ìsàrè ìsàrè ọ yàtọ̀ fún ní bẹ̀ẹ̀ sí lọ́hùn bàbá fún bọ́lá bọ́lá sí lọ́hùn gbogbo ayé rẹ̀ ó fọ́lọ́run akírun ni wọ́n agbàwẹ̀ ni wọ́n afẹ̀sìn ni wọ́n ọ̀páradì ọlọ́run láì máa yé gbà gbogbo ojú ẹ̀sìn ìbàdàn ó sì tẹ̀ kọ̀kọ̀ fọ́ba tó dá wọn wọ́n tún forí balẹ̀ fọ́ba tó dá wọn èyí tó fi tí wọ́n fi gbẹ̀yìn ẹ̀ tó ga jù Àfọ̀hálò lè káyìrá láàlàbùn tó búlì hó. Ẹni ọlọ́run ló ti wọ ọlọ́run ní ẹ ṣeré o ẹ ti sẹ́ẹ̀rẹ́ o. wà á lò lè kẹ́ ìrà. ṣe eré kẹ́ ẹ̀ fún òkú bẹ́ẹ̀. láàlà kún tùbú ní wọn. ọlọ́run yẹn jẹ̀ ní tẹ́wọ́gbà. tùbú ní wọn. ẹ wà á jèrè. iṣẹ́ rẹ ló ń jòkó yìí o. iṣẹ́ rẹ ni mẹ́sàlásí tẹ́kọ̀ fọ́lọ́. iṣẹ́ rẹ ni sùkúù tó gbé kalẹ̀ iṣẹ́ rẹ̀ làìmọ́ nǹkan tó ti fẹ́ sí nǹkan tẹ̀lé bá àkúáyà ló fi leave gbogbo tó ọba kó jọ tó fẹ́ fi leave ni kí ló fẹ́ fi sẹ́kù ìjọba dá sí tó ń gbéra èyí tó fọlọ́ èyí tó fẹ̀yàn èyí tó fi sẹ́kù ni. iṣẹ́ ni ọlọ́ọ̀ni ẹ̀ ṣe òkú. Àfàlúlí kẹ́yìnrán náà lágúndù wúri hó. Wọ́n wà yí pé iṣẹ́ rẹ̀ mi. Wọ́n á padà sọ́dọ̀ àwọn àdébí ọlọ́run. Ọ̀jà Alínáhò. Ọlọ́run ni gbogbo àwọn ànábì mi pátápátá. Ayé ń bàtà bí àádúrú náà bí àwùrì náà. Ọlọ́run ní gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n. Wàhálà ilé yìí.

ọlọ́run mo fi sẹ́ rẹ mo fi ránṣẹ́ sí wọn nínú sẹ́ẹ̀lì ọ̀rọ̀ tí mo ṣe yìí. wàyí náà máa ń sọlá. ọlọ́run ni wọ́n ń kírun. wàyí náà zàká. wọ́n yọ zàká. wọ́n kà á nù lálẹ́ àbídí. iṣẹ́ rẹ iṣẹ́ rẹ tí àwa ń wí yìí wọ́n wá so sẹ́wọ̀n pọ̀ máa ń kẹta. bí sẹ́sẹ̀ lè wó tó ẹ̀mí kí òun sẹ́wọ̀n fò tí ó sì mú dọ́dọ̀ ọlọ́run gbogbo fẹsẹ̀ mọ́ rẹ̀ àti kọ́ o, o. ọmọ dọ̀tí. bí sí ọ̀gá mọ ọlọ́run ní gbà o. ọkà ah. yìí kò ṣiṣẹ́ dànù. àti kí sí ọmọ o káyìn rẹ̀ ó sì má kọ́ má káyìn rẹ̀ ọmọ o gangan gangan òun ni wọ́n pè ní bẹ́ẹ̀ ọlọ́run. wọ́n padà sí máa ń yá. wọ́n sáré kù sáríkù kẹ̀ ọ́ padà sọ́dọ̀ ọmọ ádámà ní àti ìyá rẹ̀ kárí àti ìyá rẹ̀ sáríkù láyé lọ́wọ́ yìí lálóbìnrin ìtajà ló ń dé. ọjọ́ pàtìlú. pàtìlú alẹ́ yìí ná bá abúlé ádámà. ọlọ́run ní bá bàbá kúrú bá dá. bẹ́ẹ̀ náà ni lọ síbẹ̀ ọ́ ní àwọn ọmọ nígbà ádámà méjì ni wọ́n ká bílà àti ábílà ọlọ́wọ́ gbé tàwọn wáfà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ti lu alẹ́ yìí bàbá abúlé ádámọ́ bílẹ̀ ákì sí kọ́rọ́bà kùrùbá náà. ọlọ́ni mo gbé tàwọn wáfà bílẹ̀ ákì lódodo bó ṣe ni wọ́n fẹ́ sọ èyí tí ò sí tọ́jà ló ń bẹ̀. ìsìnkọ́rọ́ bá kùrùbá náà. àwọn méjèèjì ìjọta ìkọ́ tó yìí ẹni tọ́ba ìkejì tẹ̀ lóbìnrin. òun ni ábílà ọ̀fẹ́ ábílà ìkejì rẹ̀ lóbìnrin òun ni kábílà ọ̀fẹ́ láàrin ọlọ́run nìyẹn pé kálípò lórí ilé ọlọ́run ọba ọwọ́ ajá sí pé ìkejì ti Abila òun ni kábílà àti ábílà kọ́mẹ́dà wù pé wọ́n ní kọ̀ọ̀kan lóbìnrin. ẹnkálùkù ọwọ́ afẹ́ kejì ara wọn àmọ́ ìtọ́jà kejì ti kábílà aburẹ́wà ni. tó òun lọ́rẹ̀wà òun lọ́rẹ̀wà ìkejì ti ábílà aburẹ́wà ni ọwọ́ àdì pàṣípàrọ̀ ní kábílà báyà ni. èyí tó burẹ́wà yìí ló ń bẹ̀rẹ̀ tiẹ̀ tí ọ̀rẹ́wà òun ni kọ́ ọ mi gbé kò sí musulmi náà tọ́lọ̀ láàlẹ̀ fún wa kó ń kálukú oníṣà ìtóbi dànù ọba náà láàyè tó ọba fún mi tó lóun gẹ́gẹ́ kò ó sì pọ̀ ah, ẹ̀mí èṣù kù. Abila wa ti wá àti fún yí pé. Làyín bá sátá ilá ìyàyà dákàlí tẹ̀kìtùlà ní máa nà bí bá sì ti yá díyà ilé ìkàlẹ̀ àkìtúlákà. Báyọ̀ wà lọ sí wọ́n

bá ẹ̀rù tí alábòsí bọ́lá ọ̀hún ti ṣe ẹ̀sán fálábòsí nìyẹn. wàtọ́wọ́ àti làwọn nábùsù kì í bàkọ́tà làwọn. gbogbo wa àti kí n ṣe mú kọ̀gbọ́. ẹ̀yẹ tí ẹ̀ ní ọyọ wọ́jà sí ọ̀pá náà ni. fàásìbà minal kasirina. ọ̀pá bá ọba bọ́ sílẹ̀ ẹni tó ṣòfò. Bàbá àbáláwo gùrọ́bà yẹn bọ́ àsùnfẹ́lẹ́ àdìdì lílúyà lìyòríyàwó kébànú wárì sáwọn àtàkì. ábílà kábílà pa ábílà àmọ́ gbà ń fa láàrin ara wọn ni ọlọ́run ní ẹlọ́mújẹ wọ́n wá lọ́mújẹ àtúnkù bí káwọ tẹni tọ́lọ̀ ń bá gbà nígbà wọn débi tí wọ́n ti mú jẹ ọlọ́wọ́ ọgbà ti kábílà àtúnkù bí làmìnira ti ábílà lọ́lọ́wọ́ gbà nígbà tọ́lọ̀ ń wá ìgbà tí ábílà làlùfáà ni wọ́n á sọ bí nàìjíríà ti ń lọ nìyẹn. kọ́lá làkìtù lánàkà. فبعث غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتي أجدت أن أكون مثل هذا الغراب فهو wáwúwárí àsáwà láàkì fàásíbà mínàna dìmínà. wàtìlù àlẹ́ yìí nàbà abúlé ádámà bìlà hákì ìsìkọ́ra bá àkùrùbánà. wàtùkú bìlà bìlà àdìmà wàlámúyú náfà balẹ̀ mítẹ́lẹ̀ ákàrù. kọ́lá láàkì tùlá nẹ́ta. Ọlá ìnàmọ́ yàtọ̀ bọ́ bàlú ńlá, òun ìbílẹ̀ àlìmú tẹ̀lé. Kọ́là. Kọ́là yẹ kàkà bá lò lọ. Iná bá yàtà kọ́ bá lò là omi náà ní mò ń tẹ̀gí iná. Ọmọdé tó lọ ń gba kábílà kò Ó ní bọ́lọ̀ ń ṣe máa ṣe lò. Iṣẹ́ sàrà àtọ́lọ́ máa ń gbà.